lẹ́ni adúmẹ́tẹ̀síwájú níbi tí àfọ̀rọ̀ náà ti sí ní ọ̀sẹ̀ tó lọ. a ó rí bí àsìkò tá a wà gẹ́gẹ́ bí mùsùlùmí nínú àwọn oore tọ́nà bá sí fáwọn mùsùlùmí àwọn àfẹ́ẹ̀sì wọn náà mùsùlùmí wọ́n máa jáde nínú ìjọsìn kan wọ́n máa kó sínú bàbá kásùbà àgbà á máa retí àyílà bàbá kí àyílà tán á máa retí asù bàbá kí asù tán á máa retí magrib bàbá kí magrib tán á máa retí ìṣáì bàbá kí ìṣáì tán láti máa retí àsùbà ẹ̀rí min ibadatin ila ibadatin náà wá ní láàrin ọdún ní ti ọ̀pẹ́ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn kharajna min ibadati siyam ajáde kó inú ìjọsìn pé à ń gbààwẹ̀ tó jẹ́ òpó kan nínú òpó Islam wa dakhalna fi ibadati ukhra bẹ́ẹ̀ ládùúgbò sínú ìjọsìn míì òun náà ní hajj wal umrah ìjọsìn hajj àti umrah ọ̀rọ̀ sọ yìí wá lè ṣe àwọn èèyàn pé nítorí orí náà ní pé tá a bá lọ wo ọ̀rọ̀ ọlọ́run nínú àlùkò ní kẹrin Quran orí kejì Quran chapter two sọ́tù bàkọ́rà àyà ọ̀rà ninety seven ìgbà tó náà bá ń bá wá sọ̀rọ̀ mẹ́ ọlọ́run ní alihaj ó ní hajj aṣọ́rò màlúmá àwọn oṣù pátá màlábí ṣe aṣùkò ẹ̀yọ̀kan ní ṣáà oṣù kan nù bá ti pọ̀ ní aṣùkò ọ̀ṣùgbò àwọn oṣù kan tá a mọ̀ láfi ṣe ìtumọ̀ ní pé òpó karùn-ún ló pẹ́sà mùsùlùmí tá a máa ṣe ó láwọn oṣù láfi ṣe ọlọ́wọ́ ni fáwọn abọ́dọ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ hajj gbogbo ẹnikẹ́ni wọ́n wá dà níyàn ájì nínú àwọn oṣù yìí tó sọ ájì di ọ̀ràn ìlera lórí àwọn òfin tó ń bọ̀ yìí ó gbọ́dọ̀ kí èso àkọ́kọ́ fada arọfata ìwà abere. Kebekebe tí máa bẹ láàrin ọkọ sóbìnrin kò sí fún ẹ lọ́tà ní àjẹ wọn láàbò sófò bákan náà ìyapa àṣẹ ọlọ́run tá à ń pè ní a àjì yìí o dáadáa bẹ̀rẹ̀ àjì tó lè bínú ni bíni tó lè bí ọ̀tá láàrin ara wa gbogbo ìṣẹ̀lẹ̀ mẹ́ta bá ń ṣiṣẹ́ àjì lọ́wọ́ wọ́n máa dọ̀fọ́ àlòmìnà kẹ́rẹ̀ ọlọ́ni wa lọ́mọ gbogbo ìtẹ́ bá ṣe pátánù dáadáa dáadáa ọ̀rọ̀ ni dáadáa ìròrí ni dáadáa ìgbàgbọ́ ni dáadáa ìṣe ni owó lẹ́nà ni gbogbo tó bá ti jẹ́ dáadáa tẹ́ bá ti ṣe ya'lamu gbogbo ẹ̀ ló ń bẹ́ẹ̀ sì ṣàbúrú náà bó ṣe jẹ́ ọba tó máa dáadáa lòun náà tún máa burú dáadáa òun ló ní ẹ̀san ló wà gbogbo ìlú mọ̀ ọ̀nà wa parí ayẹ pé wọ́dọ̀dọ̀ wọ́dù hajj pèsè ọmọ ẹ̀dá ẹ̀dá lé ayé tẹ́ sì ní àmàdájú pé náà bá ẹ pèsè fún àlèkè àmà yín bẹ́ẹ̀ ṣe pèsè fún ìrìn àjò ilé ayé áàdì náà tẹ́ bẹ́ẹ̀ lọ pèsè fún ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ nígbà àgbálẹ́sẹ̀ pọ̀ èsì kan wá ń bẹ́ nínú èsì tó wọn ọlọ́run kẹ́kẹ́ dì mẹ́rù kó ní kẹ́ fi lékè gbogbo pèsè yín fẹ́yìnà xẹ́rẹ́ záde tọ́kùwà ọlọ́run tó lórí ìdùnnú pèsè kó náà nípa ẹ̀ ọlọ́run. wọ́n tẹ̀kú ni ẹ̀pá yẹn ní ọlọ́run yà ó nílẹ̀ àlebà Eyi tí ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n láàrin ọmọ ẹ̀dẹ́ nìyẹn. ẹ̀rí kí làgbọ́yé ayà yìí àgbọ́yé àkọ́kọ́ ayà yìí wá kọ́ àwa mùsùlùmí ní àsìkò làá máa hajj ẹ fèrè ọ̀rọ̀ àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ń dá a ṣe inú ẹ̀sìn wa ó ní ìbáná pẹ̀lú létésù bẹ́ẹ̀ sì ní sọ́ọ̀tù bọ́kọ́rà wọn ṣàtàtó bọ́kọ́rà ìdí náà lọ pé yẹsẹ̀ alóhùnáka ánilẹ̀ àhìlẹ̀tì ó lè yíya wọ̀ àtúndìlẹ̀ náà sí wọlé hajj ọlọ́ni wọn máa bèrè ànẹ́bìlẹ̀ nípa ìlétésù pé kí ẹ̀ kí oṣù lè sáàmà tẹ́rẹ́rẹ́rẹ́ kọ́ máa tóbi sí kọ́ máa tóbi wọ́n máa bí ẹ́lì nípa rẹ̀ kọ́lì sọ̀kan. ó ní tẹ́rẹ́ ó tó bí sí kọ́lẹ̀ kó ti mẹ́mẹ́ kọ́ńtà bẹ́ẹ̀ ni pé ìyá máa wà kí ètò lè ná sí wàlà hajj àgbékalẹ̀ láti kí ọmọ ẹ̀dẹ̀ máa fi ma àsìkò gbogbo ìlànà ìgbésí ayé. Imam Nasafi Abu Barakat nínú tẹ̀sán Nasafi ó ní gbogbo nǹkan tá a bá ní àkọọ́lẹ̀ lórí tá a máa ń so nǹkan rẹ̀ lórí pé kò yẹ káwa mùsùlùmí mùsùlùmí ọ̀run ẹ̀ka máa fi ṣètò ẹ̀. ọlọ́run bákan náà wọlé hajj ó tó jẹ́ àsìkò àgbékalẹ̀ kẹ́ máa máa kó àsìkò hajj tó. ọwọ́ aṣọ ní àyàwó anẹ́tẹ́ mi pé alẹ́ hajj aṣọ́nù máa dùn máa pèsè hajj àwọn oṣù tá a mọ̀ tá àwọn oṣù tá a mọ̀ ṣe kí ni àwọn oṣù náà àkọ́kọ́ ń náà ni Shawwal oṣù kẹwàá ọdún àwa mùsùlùmí oṣù tí a máa rí lè dé sùn ẹ̀ tá a máa sọ pé àwẹ̀ ti délẹ̀ ọdún ti dé. láti ìjọ abájẹ pé ọdún àwẹ̀ ti dé ta ní ṣàwálì lé tá a gbọ́dọ̀ màdánà tán láì ṣàwálì àkọ́kọ́ yẹn lóṣù ájì ti bẹ̀rẹ̀. gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ ájì tó fẹ́ wọ Mọ́kà bàbá ẹgbà Mẹ́dínà wọ Mọ́kà ni ọkọ̀ gbé ìrà àmọ́ ájì wọlé ni. Nígbà tí bẹ̀rẹ̀ náà ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí ní nàìjíríà wa ń bí inú àwọn àlù tí máa ń pẹ́ kó tó dọ́là wà àwọn àlù mi ń bẹ wọ́n ti bẹ́ẹ̀ kírò wọn dé àjìtálẹ́sì bẹ́ẹ̀ni tó kọ́ pọ̀lọpọ̀ ní ìsásí múra náà ni kódà ń bẹ́nu wa gẹ́gẹ́ tó ti máa bọ́ wọn láti lọ́dà mú ọ lọ àwọn tí wọ́n máa rán yẹn ló ti sọ fún wọn àti fóònù ẹ̀ pé ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ṣíìpù wọ́n á ní ká sọ wọ́n yí pé ẹ̀nà wà ní tọ́lá jọ ọdún yìí o kódà kọmíṣánná náà ní ẹ̀ ń lọ kódà àti ọ̀dọ́ náà rẹ́kù gan wọ́n ní wọ́n mú yín lọ ẹ̀ àwọn kan ti lọ ìṣàwọ́ àdìsọ àkọ́kọ́ hajj lẹ́yìn náà zolikaada oṣù kọkànlá tó tẹ̀lé lé oṣù àjì lẹ́yìn náà lòlìhíjà oṣù àjì gàgà oṣù kejìlá aji náà wá tó sọ tó wá ní rí ayyamul hajj ayyamul hajj àwọn ọjọ́ aji ọjọ́ aji gangan gbogbo ẹtí tí lọ ní ìsìn tá à ń dé sàn à ń délẹ̀ kó sọ aji à ń wọlé inú oṣù tó náà wọ́n sọ aji ṣùgbọ́n àwọn ọjọ́ aji gan ọbẹ̀ ní ọjọ́ kẹjọ sùlẹ̀híjà ọjọ́ kẹjọ oṣù kejìlélọ́nà àwọn mùsùlùmí òní ọjọ́ aji àkọ́kọ́ ní ọjọ́ ìpàwọ̀ wọn pè ní yawm tarwiya yawm tarwiya ojo kama máa mú mi lákòókò mú mi ìjọ náà tí o si máa tó ẹgbẹ́ ara kún mi tàbó ní ẹ̀sìn tí ọba dín ẹsẹ̀ ní òfin láti má kẹ́ gbogbo dáàgbé ìráàmù nínú ilé wa. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك dáàmà wúlò tó bá ti dà ní ẹ̀tàn àtúgbà bá wú ẹ̀tàn tá a gé ìkànnà tá a fárun abẹ́ tá a tọrọ abíyá tá a wá wú ẹ̀ ìwẹ̀ pé mo fẹ́ ìran tá a wá wọṣọ ìran á wà napenga alama haja ndio kujo modani haji lei na bati mbaya na kama zitabia لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد ونعمة لك والملك لا شريك لك اول منا ولا كان منا كايلا توتو تبارو على ربي من الذي كي الى àwa kìíní méjì káàsì ìbá tó dó àkàsínà méjì àní kìpọ̀ nígbàgbọ́ ìbá tó àkìmẹ́ta bí iṣẹ́ ìbá tó àkì méjì tó wá di àsùnbà àkàsínà méjì àwa gbéra ọjọ́ kẹsàn-án nàgbèrè yóò wọn àràfà ọjọ́ nàgbèrè yóò Araba. àràfà ọjọ́ Araba, àwa gbéra àràfà pẹ̀lú ń dá gbégbéra kó ní mọ́kà. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك àwọn ọ̀dọ́dún sáràfà àwọn ọ̀dáràfà nígbà ilé àbá tó aka ilá àtàsúrì méjì méjì akẹ́kọ̀ọ́lé níjọ́ láti wà ní sọ́sọ́là anábí bá àwọn èèyàn sọ̀rọ̀ sókùpà fún wa lẹ́nu ní ẹgbàjẹ́ àbá àgbà ń Saudi Arabia ìnáwó bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run lédè lọ́ba ni wọ́n sọ àwọn náà dá ìwá ṣe lédè lọ́ba gbogbo abá wa wà ní tẹ́ǹtì wa àwọn afọ́mọ̀sí wà fún wa báwo wà mẹ́ta máa bẹ ọlọ́run ọjọ́ bẹ lọ́nu ọjọ́ ńlá nu alhajju àràfà ájì gangan ni à ń pè ní àràfà tí ọlọ́run bá máa ń wá sàmàlẹ́ ayé tí wọ́n máa fi àṣeyàn wájú ọmọlẹ́kà ìgbà ìmọ̀lẹ́kà àti mo fẹ́ dáńjọ́jọ́ sí ẹni wọ́n máa dẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ wọ́n máa para wọn ẹni wá bí mi ọlọ́run tí wọn ta kókó tẹsán wọn gbogbo wọn wá ní kólómi tẹwé ìyìn nìkan ní àmàlẹ́lẹ̀ gbogbo àti abẹ́lẹ́ àyè pátá mo forí ẹ̀sìn wọn jì wọn ó dé inú wọn mo forí ìdí oníṣìnà inú wọn mo forí ìdí oúnjẹ tẹnu wọn mo forí ìdí ìdíṣẹ́ yírí inú wọn mo forí ìdí ètò gbogbo Muhammad. ó ní mọ̀ ní hajj ummuhu aw kama qala sallallahu alaihi wasallam ó lẹ́yìn báyìí ṣe hajj tí ó wà padà padà lọ́hùn lọ́lọ́ tó fi dé ó ní ọ́ padà sí ilé ẹ̀ lẹ́ni àtúnbí tí ò ní lẹ́sẹ̀ kankan lọ́rùn gẹ́gẹ́ bí ìyá ẹ̀sẹ̀ bílẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ ló sì padà dànù. nígbà tí bá wá sún tóorun wọ̀ àwa kò ní àràfá a máa padà bọ̀ wá sí Mínà. àyíká wa ń bẹ láàrin Mínà sáwọn pẹ̀lú Muzdalifa a wà dó síbẹ̀ a sùn a sùn Muzalifa a ní kí mọ́tòbí lára fa Muzalifa dàbà kí mọ́tòbí wa a kiri mẹ́ta a sì kí ìṣẹ̀wá ní méjì òsínàbílà kan tá a fẹ́ yẹn tó ká sùn lọ tó bá di àsìbá kankan síbá káwa bẹ̀rẹ̀ ní díẹ̀ káwa máa lọ sí ìmúnapadà pẹ̀lú gbọ́dọ̀ labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik. إن الحمد والنعمة لك والملك لا شريك لك kúrò lápò náà a wà lọ sọkò tẹ́lẹ̀ tó gbé dání ọ̀bá pọ̀ ìdí òkú lọ ìka máa lọ òkú tá a wà sọ ètò tó bí jẹ ọkàkùn sọnà maka lẹ́yìn padà sọyọ méje bisimilahi allah akbar bisimilahi allah akbar bisimilahi allah akbar tàbá sọkò tán a parí tábàlì sọ̀rọ̀ tá a fárí àti lẹ́tọ̀ àti bọ́ ìran ẹran jọ àǹpẹ̀rán mìíràn wọn pẹ̀rán mìíràn mánẹsẹ̀ à ń sanwó ẹran ni ẹ̀dá ká sábà àti wọn kó wa lọ tàbí ká sábà jọba ẹ̀ ń bá wa ní okun ara yóò wà lọ símọ́ kànjọ yẹn yóò lọ yóò lọ sọ̀rọ̀ wà fún mi fọ́ọ̀dọ̀ lójú orígun kan lórígun hajj ló bá parẹ́ yóò padà sí mi náà bàbá ni wàá sọ̀kù tán làbáyé kàdé tán ìtòkùn tẹ̀kìbí. الله الله Allahu Akbar لا ilaha illallah الله الله الله ولله الحمد. Jókòó. Lẹ́tà máa ṣe lẹ́yìn pàtàkì máa lẹ́yìn àyílá. A ṣe ọjọ́ lọ́wọ́ ajá pé ní ọjọ́ tí a dé láti àràbásímílẹ̀ náà lọ́jọ́ ọdún kàkà àgbáyé. Yàtọ̀ ni yóò mọ̀ náà ọjọ́ ọ̀kùnrin ọjọ́ ọ̀túnra. Gbẹ̀yọ̀ máa sọ ọdún kàkà a padà sí nà wàdìjọ́ kejì bá a ṣe kírun yọ àkọ́kọ́ tá a wà mìíràn látòkè a máa kírun ọ̀ràn ẹ̀yàn tó jẹ́ mẹ́rin ní méjì méjì lásìkò alẹ́ kíkọ́ wọ́n dúró akí mẹ́tẹ̀ aṣọ akí ni wọ́n á di ọ̀sán tí í ṣe ọjọ́ kọkànlá tí wọ́n ń pè ní yọ̀ọ́mọlọ́kọ́ ọjọ́ fìdí mọ́ fìdí mọ́mì náà ọjọ́ tá a máa dúró síbẹ̀ tó dáa jù tó bá di àsìkò ìlà àwa lọ sọ̀kò òkúta wa sọ́njọ́ náà ọ̀kanlélógún ni méje méje ọ̀nà mẹ́ta ìdá kọ̀ọ̀kan aṣọ méje mẹ́ ìdá kan tẹ́lẹ̀ aṣọ méje mẹ́ ìdá kan gbẹ̀yìn aṣọ méje mẹ́ ìjọba kọ̀ọ̀kan ìbá ti sọ tán aṣáájú àbẹ̀ àdó àkótó símáka àkàkọ́ símìnà àbẹ̀lọ ẹlẹ́ẹ̀kejì náà àbẹ̀lọ ẹlẹ́ẹ̀kẹta ní bẹ̀lọ. wọ́n á tó àdéjọ́ kejì yóò máa jẹ́ ọjọ́ kejìlá wọ́n pinnu yóò múnú àwọn ọjọ́ pé ọba fẹ́ kú ní ní olè kú àwọn àlọ́sọ kú ọ̀kanlélógún méje méje méje ẹ bá fẹ́ dúró di ọjọ́ kẹtàlá ẹ̀sìn gbàlá yẹn ẹ bá nú àdúgbò pé ẹni ọba kánjú kú kò sẹ́sẹ̀ fún pàtìpáyọ̀ lọ ẹni ó sì fẹ́ kú nǹkan pàtìpáyọ̀ lọ àwa padà sí i wálé tọ́wọ́pìlì fọ́ọ̀dà lẹ́lẹ̀ alọ̀rẹ́ ṣe àti parí sáájì nù nítorí nǹkan máa wò pé ìjọ òdà lọ́lé ìjọba abẹ́ ìjọba tó bẹ́ẹ̀ lọ́lé ẹwà lọ sí tọ́wọ́pìlì wàgà tọ́wọ́dà àbí dágbére fún ìlú yẹn anábì ní ìjọba fẹ́ kú mọ́ká o ìjẹ́ fi sí òpin dágbére yín ni pé ẹ lọ dágbére fún ilé ọlọ́run àmàbọ̀ àlẹ́ ájì lásán fún ayé mọ́ká tó débi ájì yìí àmúra ìyẹn máa ń múra lẹ̀ ni lọ́ọ̀bì sọ́nù ayàtà akẹ́fà pé wọ́tẹ̀tẹ̀ wọ́ọ̀dù bẹ́ẹ̀nà xẹ́rẹ̀ bẹ́ẹ̀nà xẹ́rẹ̀ sẹ́ni takuwa ọlọ́ni ẹ pèsè ètò dáàjù ló pèsè ní ìpayọ̀ ọlọ́run ayàtà wọn àfa àmúdá sọ pé làbúdà nàlẹ́sìdáàdì ní hajj ọ̀ràn yẹn ní aláàdì gbáradì fún hajj kí ni ìdílágbáradì ìdí àkọ́kọ́ olùgbéyìn àjò ni ìrìn àjò ni tá a fẹ́ gbéra ń lu wa lọ bí kan wọ́n ṣe tó fẹ́ ní ìrìn àjò tí ò ní múra ìrìn àjò ìrìn àjò kọ̀ọ̀kan ìmúra rẹ̀ ní ìbámu bó ìrìn àjò yìí ṣe kù sí bó ló ṣe lè sí bó láti pẹ́ mẹ̀ sí. wọ́n bá fẹ́ gbéra láti kó lọ́ọ́ bàdàn ìrìn àjò ni ẹni bá fẹ́ ṣe tó fẹ́ kọjá lọ lórí ìrìn àjò ni ẹni bá fẹ́ kọjá lọ Kàdúná ìrìn àjò ni ẹni bá fẹ́ lọ mọ̀ Mẹ̀dúgùrì ìrìn àjò ni àwa lè fi ìmúra ẹtí ń lọ ẹtí ń lọ àbójúra wọn ni òjòra wọn. bẹ́ẹ̀ náà wọ́n á rìnrìn àjò tá a wá fẹ́ rìn yìí tó yàtọ̀ ní ìrìn ní sábàrù rọ̀báàlì ìrìn àjò olóhùn ìrìnàjò tó wà nítorí ẹni tó torí ọlọ́run ni torí ọlọ́run pè wá pípé pípé tó pè wá lọ́dọ̀ àwọn afẹ́ẹ̀sì abala méjì ni wọ́n fún sí wọ́n ń pe ìpè kan ní ìpè ìpìlẹ̀ ìpè ìpìlẹ̀ ìyẹn ní kíkà nàbí tó dé sallallahu alaihi wasallam ibì kan bẹ tó síwájú ti anabi muhammad òun náà ni ìpè ti anabi ibrahim alayhisalaam gbàtọ́lọ̀ bá alikọ́lá tí ó ń pa anabi ibrahim láṣẹ nínú suratul hajj tọ́lọ́ ni adébínnas bil hajj bẹ́ẹ̀ ibrahim. yóò lè ṣe àjìfáráyé ọ̀rọ̀ ni kò kéde nígbà tó mọ ilé yẹn tán ìbúrò wa na ló gbé yàrá bí wà máa yá blóògì sọ̀rọ̀ ti ilé ó ní kí n pèpè kí n pèpè fún gbogbo èèyàn ó ní bí ohun ọlọ́wọ́ hazi. ebe ni ọlọ́mọ ní kó gbogbo ètò wà láyàlè bàlá kí o gbogbo kí gbogbo yẹn dé tí àwọn tó yẹ kó dé tí gan ohun ẹ̀mí mo nìyẹn jẹ́ ni kí wọ́n gbogbo ẹ̀rí. Ya ayọ́ anáàsì gbogbo ẹyẹ yà kátà kútìbà lẹ́kùn hajjìlá bẹ́ẹ̀ tí láti wọ́n ti ṣe ájì lọ́rọ̀ àyàn fún pípẹ́ máa lọ sílẹ̀ ọlọ́run lé láìláì ilé àtijọ́ fásẹ̀mí àwọn àdùsàmá wọ́pọ̀ wọ́n ní gbogbo tí ń bẹnu sọ́mọ̀ lọ́gbọ́ igbe Ibrahim yìí alátara. أنه يجيبون من أقصى البلاد يلبون wọ́n lọ lọ́mọ ní gbogbo tó gbọ́ ìpè pátá ní gbogbo orílẹ̀ ayé ní ẹ̀dá Ibrahim lóhùn ẹ̀ Imam Hakim lọ́gbà ní síwájú mọ̀ bẹ́ẹ̀ Hakim wọ́n láti sàyìn inú ẹ̀gbà wa mi abúlábùnú Abbas ó ní fàjábàwò mọ̀nkánà bí asláàdà rìjáde wà rẹ̀ hàmì nìsáà labbaik Allahumma labbaik ó ní gbogbo nǹkan padà gbogbo ẹ̀dá ọlọ́run tó mẹ́ẹ̀dẹ́ yẹn lọ́gbọ́ ìpè ànábì Ibrahim yìí náà sì ń dá lóhùn nínú bàrá àti bàbá wọn àti àwọn tí wọ́n ń bẹnu àpò àpò bíi àwọn obìnrin. wọ́n wá ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé yẹn ni wọ́n lọ ṣáájú ó lè dàgbà kó tó lọ ó lè lọ́dọ̀ yóò ṣàjọ ìpèpè ọlọ́run tí wọ́n máa gbọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà fáà pé ìpèpè mẹ́ta lọ́wọ́ à pé ìpèpè kan tó lọ́hùn tí ọ̀kan ní jàsàrá ìlú tí ọ̀kan ní tàṣetáàní eléyìí tí agbárí ni kò sí lákọ́lẹ́ bí kankan ìpèpè kan náà ní bẹ̀gbẹ̀gbẹ̀ ọlọ́run ni téèyàn bá wá lọ tí ò dé ọlọ́run ló dájú sọ̀hún kéèyàn sì kú sí mọ́kà kìí ṣe pé ẹ̀ṣẹ̀ lọ́fà ọlọ́run nífẹ̀ẹ́ sí ni inú ọ̀rọ̀ anábì kan ó lẹ́ ń bá kú sí mọ́kà àbí màdínà ó ní kódà bó ti bá àwọn màlẹ́kọ̀ọ́ sokùn mọ́ lẹ́sẹ̀ ni wọ́n wọ wà lè jẹ́ náà ẹ̀rí agbáńbẹ́ ọmọ tó kàn kú sọ ni ẹ bá kú sọ òun sàrà ẹ̀ nínú pé inú fi kú sọ títí bẹ ní ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà Yorùbá mi àwọn ní òde bàbá alágbẹjọ òde ìgbàsára ìpè àsàrẹ lọ dé. ìtọ́wọ́ wá dé tí ń ṣe kábàkábà bí tó bẹ̀rẹ̀ sí mú ti ń jáde tí ń ṣẹ̀sìn náà wá ní ìgbà àṣetán àṣetán onípe kan ọlọ́run bọ̀ gbáàdì rẹ̀ ní àrẹ Muhammad ẹni ọlọ́ba ti gbáàdì rẹ̀ tó bá padà dé ọmọ ṣe dáadáa ni nínú àpẹẹrẹ pé ọlọ́run bá gba séèyàn òun ni kọ́ máa fi dáadáa tẹ̀lé dáadáa tó bá ṣe nínú àpẹẹrẹ náà wọ́n gba sẹ́ẹ̀rẹ̀ ni kọ́ máa ṣe abúlé ìgbà tó bá dé àṣàrẹ́ ètò tàbí àṣetá nìkan ló pé ọlọ́run bá da sẹ́ẹ̀rẹ̀ láyà ni. torí bá nàbí sọ fún àwọn sọ́nà ó nígbà tí alálàájì bá bẹ́ẹ̀ lọ ájì mẹ́nu àdéhùn tọkùrọ̀ á ní pẹ̀lú ọ̀dọ̀ àwọn àbá kan lọ́lẹ́ díẹ̀ ó lè ti alẹ́ láti bá fẹ́ lọ sí ájì tó bá bọ́ sínú nǹkan ọ̀gbun ẹ̀ tán ó fẹsẹ̀ lébi tí ń gùn tó jẹ́ máa ń gùn nǹkan ọ̀gbìn kó rà fún mi jẹun kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá pé lọ́pẹ́ ikọ̀ ọlọ́run lọ́pẹ́ tó wá sọ pé èèyàn ọlọ́run mo jẹ́ o ó ní bẹ́ẹ̀ ni màlẹ́kà kan máa ń pariwo láti sánmà ó pé lọ́pẹ́ ikọ̀ sọ̀rọ̀ ìpẹ́ ìpè tó jẹ́ ọlọ́run bá ló ń gbàgbé wọ́n sàn án lẹ́yìn kan kò sóríire tó ní kí ló dé orí bẹ́ẹ̀ zálùkà halal nǹkan tó mú wá sí ìrìn àjò yìí nǹkan ẹ̀tọ́ ni wọ̀rọ̀ ìlàlùkà halal nǹkan tó gùn halal ní kò sí kéwọ́ bẹ́ẹ̀ yẹn kò wú tó fi wá àjò dáadáa ni wọ́n àjò ká màtò màbúrú ìsáàjì rẹ̀ ìsáàjì àtọ́gbani màjú ọ̀gbàlá ní àjẹjọ́ gbìn ó lọ ìgbà owó burúkú lọ bá mú lọ tó náà bá yọ làbẹ́yìká bẹ́ẹ̀ ni màlẹ́kà kọ́ dánú lásán pé lálàbẹ́yìká lákàwọ́lá sáré làbẹ́yìká ọlọ́run bá dá padà sí ẹ lẹ́nu kò ti sórí rí zálùkà haram gbogbo tó kó wá lọ mẹ́mí sèrè àjò yìí tọ́nà bọ̀ fẹ́ ni wọ́rọ̀ mi lálùkà haram nítorí wá nítorí ọ̀bọ̀ fẹ́ ni mazukẹ́rù mahjur iṣẹ́ àjẹ iṣẹ́ tá a dàgbẹ́ ní àyà ni àwọn ní gbàlọ́wẹ́ ọkùnrin ọgọ́rọ̀ sọ̀sọ̀. ọlọ́wọ́ dá padà sí lẹ́nu a sì gbọ́ ní òtọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà. ìgbẹ́ nìkan olówó ni kódà fáàgùn ní ọwọ́ àlọ́ mọ́kà lẹ́ẹ̀mẹ́rìnlá forty times. lẹ́yìn ẹ̀rẹ́kẹrìnlá ni ọ̀wọ́ àlọ́ mọ́ gbẹ́gbẹ́ òdòdó ọ̀kan náà àwọn tí wọ́n wá lọ bá pé àti òsì nǹkan ó lóun ọlọ́mọ ni ọlọ́run ọkọ̀ fẹ́ràn lóun mọ́ ọlọ́run ló mọ̀ wà máa kúrò gbàgbọ́ nílẹ̀ kẹ̀lá tó tó ti làbẹ́ ìgbà náà làbẹ́ ìgbà náà pé làbẹ́ ìka làbẹ́ ìka ẹnu ẹ̀ ó gbọ́dọ̀ wá bí mọ́. ó gbọ́ nílẹ̀ Yorùbá wọ́n dá làbẹ́ ìka ìpadà sílẹ̀ pé làbẹ́ ìka làbẹ́ ìka ẹnu ẹ̀ ó gbọ́dọ̀ wá bí mọ́. kúrò yà lọ́mọ́ ìtumọ̀ ní pé láàlà bẹ́ẹ̀ kàlákà wà láàsàlẹ̀ ìka ẹ ìrọ̀lọ́ àwọn tá a tún múra tá a fẹ́ lọ fẹ́ gbájú wa tẹ̀sí rọrùn. ìmúra àkọ́kọ́ tẹ́ bá fẹ́ dájì àkọ́kọ́ ń bẹ̀ kú ní ọ̀pẹ̀ ní àdìsídáàdì òhì ìmúra tẹ̀mí ká ẹ̀mí wá ṣe a kì í gbé ẹ̀ṣẹ̀ lọ sáájì. ọlọ́run yá yọlẹ̀ kí náà mọ̀nà òtún wù ilẹ̀ ọ̀lá ìtọ́kọ̀tà náà sóhà ẹ̀dá ẹgbẹ́ náà bá gbọ́ ẹ tó bá lọ sọ́dọ̀ ọlọ́run ní tipa pátápátá gbogbo ẹ̀ lára ìjẹ́bẹ́ láàyè àkọ́kọ́ òní tọ̀wí ìṣọlọ́pàá lọ́kọ̀ ṣoṣo tó bá yẹ bọ́ ọba ní àsopọ̀ lẹ́nu ọ̀nà àsopọ̀ ọ̀rọ̀jà ẹ̀bọ̀ ni ìgbàdí lọ́kọ̀ dànù àgádágodo olúgbòǹgbẹ̀jú alálàájẹ́ alálàájẹ́ èyí tí yẹn bá àlájà tọ́bẹ̀ lọ ájì náà máa dì jẹ́ ní kó máa fi sílé owó kó máa pawó sínú ẹ̀ yóò lọ sọ́nù ìyọ̀kọ̀ gbé ẹbọ lọ sọ́nù yìí tó wù ìdàpọ̀ tó sínú làbẹ́yẹ kan wá wọn làbẹ́yẹ làbẹ́yẹ kala ṣẹlẹ̀ kala kala bẹ́yẹ ìnara hàmùdà wà ní mádàlá kà wà ní mọ́lì làṣẹlẹ̀ kala ìtumọ̀ pé mi ò sẹ́kọ̀ sọ́nà mọ́ mo ti jáwọ́ mbẹ́ o kóró lẹ́mi ò gbogbo tọ́lábọ̀ ọ̀fẹ́ kọjá wọn bẹ́ẹ̀ ọlọ́run nìkan ló kú báyìí yóò mú nǹkan pẹ̀lú mọ́ tó mi lẹ́nu. ìmúra àkọ́kọ́ nu á jẹ́ kí ẹ̀mí wa dá ìsinmi kan sọ́lọ́ ìtúbẹ̀ ẹ̀sẹ̀ ọjọ́ mutí ni wọ́n sì náà ní olè ní oníjìbìtì ní ọkọ̀ tó bá. lẹ́yìn yẹn ló wá wà ní sinidá nọ́ọ̀sì psychological preparation ẹ̀mí ìṣe champion asim ìpinnu ọlọ́dún báyìí lẹ́yìn àtàwọn tàbí wọ́n kálí ọlọ́ ẹnu sọ́dún alimura láti gba tẹ̀lé ìgbà tó ti náà ọlọ́dún bá ti tiẹ̀ bá ti tọ́ bá ti kun dára lọ́nà tó gbé dáa lọ sí iṣẹ́ ńlá ìpinnu pé iṣẹ́ tí mo fẹ́ ṣe máa ṣàgbogbo apá mi láti gbé mọ́rìṣì ìgbọ́dọ̀ bá sọ́wọ́n ní bá kọ́ra àpá tó tó wọ́n wá rà náà ti sì pé wọ́n ti mú ní hajj àwọn umura dalillah ọlọ́ni ẹ̀ dá ní àtúmọ̀ràn fọlọ́n ẹ̀ ṣàṣepé iṣẹ́ ara àmúra kátókó ni pé ájì tí mo ń lọ yìí mi ò ní sáàjì ẹrẹgbẹ àṣà àṣepé sẹ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àdìsíndàdù sí yìí ìgbáradì tí ó kún ara physical preparation káwọn physical fit kí adókun ara iṣẹ́ là ń lọ ṣe kọ̀fẹ́ jẹ́gẹ́jẹ́gẹ́ lórí díẹ̀ medical check up káàdọ̀ sọ́dọ̀ àwọn olówó sàn bá ń wo ìfúnpá mi wò ẹ bá ń wo ẹ̀jẹ̀ ẹ bá ń wo tọ̀ mí tí a bá sì lóògùn kan láàlú ká tó kó lé ká lò ó abẹ́rẹ́ tí a ní àwọn àgbà àwọn bọ́ọ̀dù ni àwọn international ní ká lọ rèé gbà á ká má dọ̀gbọ́n sí i medical report medical submit ẹ má jẹ́ á lọ ẹ má jẹ́ á lọ fọ́tìrì ẹ̀ wọ́n fẹ́ mọ kí ni àìsàn tó ń ṣe yín ni kí n má fẹ́ fi dá yín padà wọ́n fẹ́ mọ kí lẹ́nu kí á lè bá àmójútó yín ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru kí wọ́n mọ̀ ẹni tó bá ní ìtọ̀ ṣúgà kí wọ́n mọ̀ gbogbo ẹtí nǹkan bá ti wọ́n mọ̀ kí wọ́n lè mójútó lẹ́ẹ̀fẹ́rẹ́ àti bọ́ọ̀dù ni àti private ni mo ní ní àwọn medical personnel tí wọ́n kó lọ torí díẹ̀ náà pé aláàjì ìjọba ilẹ̀ máa jẹ o fàlàfẹ́ ayé o báyìí sì máa sùn fàlàfẹ́ ayé o oògùn báyìí ọ̀sẹ̀ lẹ́ẹ̀ máa lo lórí gómìnà fẹ́ fi dá yín padà àmì dókítà ẹ̀dá kan ẹ̀ bá ń é kí ni ẹ̀ sí mi o mo ní ẹ̀jẹ̀ ní mo ẹ má sọ pé ẹ̀jẹ̀ ní mo sinmi ẹ má jẹ ẹ̀jẹ̀ wọn mọ rárá rárá ọkùn ní ẹ̀ka mi. lẹ́yìn náà àwọn oògùn tó ń bẹ dáa lè mú kọjá fúnra ara wa àwọn alùpẹ́tì dọ́kítọ̀ láàṣọ fún wọn ní ìwòjú òfin mú kọjá tó kó tó bá fáwọn láṣẹ private là ń bá lọ ní bọ́ọ̀dù ni wọ́n á sọ pé oògùn báyìí mo máa ń lò má kó oògùn dání fúnra rẹ o àwọn dọ́kítọ̀ rọ́bẹ̀ kó kọjá ìgbáradì náà nìyẹn lẹ́yìn ẹ máa ń ṣe physical training díẹ̀díẹ̀ kí ẹ máa rìn exercise ten minutes five minutes káàjì tó tó tó gbé bẹ́ẹ̀ bá lọ ájì ẹ́ ní o bẹ́ẹ̀ kan bá yẹlẹ̀ nínú iná ló ń pa fún yín o àwọn kan ní à bá a bá ti kó ilé maka bẹ́ẹ̀ bá ti gbẹ́sẹ̀ báyìí haram rẹ̀ kù sí irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o kò rè rárá kò sẹ́ tí ń kó yẹn lọ tí ìbáṣájọ́ pè sẹ́mùsẹ̀m sọ́fùwà gbogbo ẹ ti ń kó yẹn lọ bẹ́ẹ̀ ní ìrìn ìṣẹ́jú mẹ́wọ́ sí ìṣẹ́jú mẹ́wàá lọ ìṣẹ́jú mẹ́wàá àbọ̀ ogún ìṣẹ́jú òkèrè ọlọ́gbọ̀n ìṣẹ́jú ń bẹ olówó ní ìṣẹ́jú ń bẹ onídìí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ń bẹ kẹ́nìkàyà ah, tí wọ́n ò jìnnà sára mọ̀ rárá bẹ́ẹ̀ bá ti ń dẹ̀sẹ̀ báyìí ara mi lẹ́nu wọ́n ń parọ́ fún yín ní omúra àárín ilẹ̀ o. ìgbà mi ti ń bẹ wọn fún yín lọ́kọ̀ ọjọ́ bá fún yín lọ́kọ̀ ọkọ̀ takú ẹ̀sẹ̀ rọ́kọ̀ mi ẹ̀ tí ìdíbi ẹ̀ lọ ẹ̀ gbọ́dọ̀ mí ìsẹ̀. àárín àbáàrin àárín kàmúra yẹn náà mọ̀ nínú múra náà ni alistadu lè máa dé wọlékàsídì financial preparation yẹn ni asawaji ni owó tá a fi nà lọ ni owó tá a fi ra ìráàmù ni àrẹ náà ni káwájú kú ẹjú tó da ilẹ̀ látọ̀ yé láàyè àkọ́kọ́ látọ̀ yé bá anábì lọ́lọ́ bàbá mímọ́ ni kò ní tó gba nǹkan àbí gánà jẹ́ mímọ́ ẹ̀rí lẹ́yìn náà àwọn tá a bá fi ilẹ̀ lé ojú ọmọ náà ìyàwó ẹ ọmọ ẹ aláti mójútó ìgbáradì náà ni nínú ìgbáradì náà ni alìsídáàdì ilimi ìgbáradì ti mọ̀ gbogbogbòlòpọ̀ ẹtí ń lo ajé àìmọ̀kànlá ń bá lọ ẹnẹ wọn já máa ń ṣe dábì fún wọn wọn á ní alájà dé lọ mọ́kà mélòó pọ̀ ẹ̀sìn Islam wọ́n máa wọlé wọ́n máa wọlé wọ́n ní alájà ẹ̀ka fáti àmọ́ alájà òdìfáti àkéé. kílẹ̀ wá fi ń kírun àlàájá lọ́fẹ́ lọ wọn wọ́n mi lásán ni àlàájá kan mi owó báyìí lásán ni àtàáyá àtàáyá àtàáyá ah, àtàáyá bọ́ọ̀mù ẹ̀kan wàá mọ yẹ ń kọ́ ẹ̀jẹ̀ ọmọ tó kọ́lé ìtàǹbá jù ní torí díẹ̀ ẹ̀yìn ń wọn lọ náà alẹ́ kọ́ orin ti pọ̀jù sẹ́mi náà wọ́n ní kọ́lọ̀ kábọ̀ làwa ń fẹ́ o kọ́lọ̀ kábọ̀ làwa ń fẹ́ àwa àfẹ́ àlálọ̀ máa bọ̀ abẹ́kọ̀ọ́ ni àfi ẹ lọ o àfi ilé ẹ lọ kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ sọnù àfi ilé ẹ lọ yìí nìkan náà lásán tàbí kú mẹ. sẹ́yìn nínú ọ̀rọ̀ ní yáàbí sọ́ọ̀bì ilé ẹ lọ lẹ́nu kẹ́sọ̀ fún kò mí ó ṣe gbé ìrà kò máa ń kò mú òfin ìrà kò bẹ́ẹ̀ lẹ́tà wá kò bẹ́ẹ̀ lọ́wọ́ sábà tí mẹ́rin wà bẹ́ẹ̀ bá sì dán dájú dá àwọn ẹlẹ́wọ̀n máa ṣe bó ti wọ̀ káàkiri. a gbọ́dọ̀ múra ìmọ̀ ìyá máa wo kẹsẹ̀t ìyá máa gbọ́ kẹsẹ̀t ìyá máa lọ wá sí àwọn àfa ìyá máa gba àwọn ọmọ kí ó wá ka ọ̀rọ̀ ajé fún kí n tó lọ ẹ bá rìn kọ́ọ̀dù ẹ̀ sínú kẹsẹ̀t kí máa gbọ́ kí máa wo ọ̀rọ̀ sì kẹwàá lẹ́yìn ká wẹ̀ àwọn àfa ńláńlá àwọn afẹ́sìn wọ́n ti ṣe kẹsẹ̀t nínú fídíò wa ọdíò wa tàbí ní àìsẹ̀ hajj ká gbọ́ tó kó lé ní gbogbo ìgbà kó lè rọ̀ wá lọ́rùn tàbá dé ọ̀ lẹ́yìn lọ́wọ́ kó alìsíyájú mọ̀ àná wì àwọn gbáradì kan tó wà ń bẹ tá a ti gbọ́dọ̀ fi kún inú ẹ̀ náà ni kitabatul wasiyya kéèyàn kọ àkọọ́lẹ̀ ìgbésí ayé kò tó lọ kí wọ́n pè ní wíìlì inú ẹ̀sìn àwọn mùsùlùmí ana Muhammad fún gbogbo ẹnikẹ́ni tó bá ní nǹkan tó kọ́ àkọọ́lẹ̀ lórí kò gbọ́dọ̀ sún ọjọ́ méjì lérí ara wọn àkọọ́lẹ̀ rẹ̀ wá ń sọ inú sílẹ̀ tí bá ń lọ ájú tá a máa ṣe ni pé ìyẹn ó ṣàlàyé ara ẹ lẹ èmi lágbájá ọmọ lágbájá ọjọ́ mi ọjọ́ orí mi báyìí tọba jọ ọkùnrin oníyàwó báyìí òbí ọmọ báyìí ẹ tọba ìlọkùnrin lágbájá pọ ẹ owó mi ń bẹ lọ́dọ̀ lágbájá báyìí lágbájá náà ti ń bẹ lọ́dọ̀ báyìí á ṣàlàyé gbogbo ara wa á wà fún ẹni ọba súnmọ́ wa inú tẹ́lẹ̀ ká sí dábàá lọ sáájì ni ká kọ́ ká ṣàlàyé ara wa àtọ́jẹ́ kan ni wa ká abẹ́ àkóso lágbájá báyìí lọ́ba mójútó lé mi lágbájá lọ́ba mójútó iṣẹ́ mi ẹni báyìí ni mo fọ̀rọ̀ màmí lé lọ́wọ́ àkànkàn tó dalé ní kágbọ́dọ̀ lónílé ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn ètò ni inú àwọn kọ́tà afẹ́ ká ṣe lẹ́nìyẹn lẹ́yìn lẹ́yìn bá lóbi láyé ìyọ́lọ́gbà lọ́dà ìyá ẹ̀ bàbá ẹ̀ ìsìnzánu wà lédè ìbàdọ́dọ̀ òbí ẹni àtó lọ ní oṣù lànàbí ni ìyá lọ́mọ ń gbà ọ̀dàdọ́dọ̀ òbí ẹ̀ bàbá mi ìyá mi mo fẹ́ lọ àjì lọ́dún yìí àgbà ọ̀dàdọ́dọ̀ wọn ó pàtàkì gan-an lẹ́nà ká wá ṣẹ̀ṣẹ̀ alábàárín eré inú ajá ń kó wá lọ ẹni tá a bá ní pé ẹ̀sìn rẹ̀ lálàájájọ ní ká bá rìn àmẹ́bí ní à ó ní àlèmọ́rọ̀ àdáàdí ní fàdílì yìí wọ́n ní àǹdọ̀rọ̀ àdúgbò máa yóò kálẹ̀ nínú súnà àbídá ó lọ́mọ ẹ̀dẹ́ yóò máa tẹ̀lé alábàárín ẹ̀ kálukú yíwo ta lálábàárín yín ẹlòmí àjì lọ́dọ̀ táyé ẹ̀ dàrú àwọn tó bá rìn lọ́hùn kò mú gbó ìjàlè tẹ́lẹ̀ tó ń kólé áyì ó ti pàdé àwọn olè ọ̀nà kẹ́bẹ́kẹ́bẹ́ lóhùn ẹ̀rọ àwọn kan gbogbo gbà haramu ni alọ́kẹ́hùn gúrùpù náà ọmọ ọ̀dọ́ gúrùpù wọn àdánù láti Ibrahim aláàjì Khalid aláàjì abrosi aláàjì atọ́yìnbá aláàjì sẹ́mi ọ̀yẹ́ kálọ̀ ẹ̀jẹ̀ àlọ́ àkàtẹ̀bẹ̀jẹ̀ ń sùn lé. tí wọ́n sùn lé wọn kó nínú lé wọn àrẹ́bí yìí sísọ wọ́pẹ́ta bá kírun kan ní káàbà àgbàládà àrùn one hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. Tọ́kù mọ́sáàsì wọ ànábì ní àgbà one thousand. Àyílà kan mọ́sáàsì ànábì one thousand àyílà ni. Àyílà kan ní káàbà one hundred thousand àyílà ni. Nígbà tí Múnà bá sọ ròyìn káàbà, ó ní káàbà tó gbé ní bàtí níbẹ̀ yọ gbàládà. Ó ní ìkẹ́ ọlọ́run wá tó ti máa sọ kalẹ̀ mẹ́rin gbogbo gba one twenty ó láwọn tí wọ́n bá ń tà wá ọgbà sixty àwọn tó yẹ pé wọ́n yẹn náà fílà ni wọ́n ń kálukú àyìn ni àwọn gba forty okùn mélòó okùn twenty ó náà tí wọ́n bá ń wọ̀n yọ gba twenty ìrìn àlọ́sàn lọ́wọ́ orí ọgbà twenty ìkẹ́ ọlọ́run gbogbo ìdẹ́sìn ló bá dán ẹ̀rọ àká wọ́n tà wá ẹ̀rọ àká tẹ̀ ẹ̀rọ àká tẹ̀ ìrànlọ́wọ́ wọ́n wọ́n tẹ̀ tà wá àlọ́ ní ọgbà sádùn ọgbà dáadáa. ilé tẹ̀ máa bá sùrọ̀ ń bì kan ilé tí ò sùrọ̀ ń bì kan ilé àṣẹ ni ilé àdúrà ni gbogbo bàbá mi lọ bẹ lọ bẹ. lẹ́yìn náà tí a sì súnmọ́ àwọn àfa dáadáa àwọn tàbá kọ́ àdásá àjẹká máa béèrè béèrè lọ́wọ́ wọn inú ibi tí a ti máa béèrè béèrè jù nàfàájì bẹ́ẹ̀ náà wọ́n béèrè lọ́wọ́ àlẹ́ bíi àwọn tí wọ́n ń jọmọ lẹ́yìn ànábì táàbí kọ́ ní ájì tó sáàsì ṣe ju wọn àtúbéèrè ọkọ̀ wọn. n ò tún yọ tó dàrú. ìbàjẹ́ adé láti àràfá gbogbo tẹ́lá náà fi dùn pé tẹ́ ẹ bá dé sí mìíràn eléyìí lẹ́kọ̀ọ́ ṣe tẹ́ ẹ bá ṣe lè ná ẹ tún ṣe lè adé wọ́n ti sọ́lọ́. èmi mà ti pẹ́ ẹran ló ti sọ́kù mo ti pẹ́ ẹran ló ti sọ́kù àbí ní kíkọ́ ẹ̀ làkàrà tó dúró bẹ́ẹ̀ má bá ṣẹlẹ̀ lọ ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run mo mọ̀ ti fáálí kí n tó gbọ́nà àrùbẹ̀ ìfọ̀ àti wàlà hàn ó ti sì kọ́mẹ̀ náà ni sábúrú máa bá ṣe lọ. wọ́n béèrè òṣìṣẹ́ béèrè jọ́nà lọ orí tí àkàlà bá kẹsàn lórí bẹ́ẹ̀ ìfọ̀ àti wàlà hàn orí tí àkàlà ni pé àwọn àbẹ́yẹ tí wọ́n béèrè lọ ànábì nínú hajj sallallahu alaihi wasallam pẹ̀lẹ́ lẹ́nà kájẹ́kí wa wá dáa tábàlọ́ kí ìwà wa dá sí òdodo wa àánú wa ìyá máa ṣe sàrà kó tó lọ ìbẹnu tí a pé ìyá máa sàrà kó tó lọ pé ara tó ń múra fún hajj òun ni gbogbo lè ní ìmúra tá a gbọ́dọ̀ gbìyànjú kákèsí ìmúra tẹ̀mí ni ti okun ara ni ti ajá mu ni ti ìmọ̀ ni ti àwọn nǹkan mìíràn gbogbo tá a tó sọ fún ayé náà ni gbogbo lè ní bàbá àkókò òun ni pé ìmúra dáadáa á wà láyé kó tó lọ́lọ́run wọ́n mọ́ lọ sí o lọ́ lọ sí kankan mí lọ́dún mo lọ sí lọ. báyìí sọ́ra fún ìkẹ́gbẹ́kẹ́gbẹ́ lọ́hùn lẹ́yìn náà sì yẹn sì ni pé n tó kó lórí yẹn ni pé ẹ̀yin obìnrin nínú ètò ìjọba Saudi Arabia olùdóhùn àgbà kí obìnrin dáwọ́ lé kọ́dáwọ́ kọ́dáwọ́ mọ́kà kọ́dáwọ́ Saudi Arabia àbí kí ọkùnrin mú wọ́ ọkùnrin jáde kó mú wọ́ tó wà nù tíà náà pè ní mahala inipe pé ẹni ó ẹ dáadáa ọbẹ lórí ọkọ ẹ àtàwọn míì tó tó wọn àlẹ́tọ̀ kí abe, fẹ́ ọmọ ẹ bàbẹ́ ẹgbẹ́ gbogbo sábà làwọn amadu máa ń ní tiwọn ni pé obi ọgbọ rìn àjò àfi kí ọkùnrin tẹ̀lé wọ́n sì tẹ sí. kú wa àwa náà kò sí àwọn aláìlọ lọ́ba lọ́lé òòlì mọ́nà one million bàbá sí wẹ̀ dáadáa ó bàbá gba chẹ́kì ní one million bóyá ni ká mi jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ìlú ṣe rí nígbà tá a wà lè mú àwọn tí wọ́n súnmọ́ wa lọ ní abẹ́lé kankan wọn àwọlé ibi tí ó ti fi lè gbè tí ìbàdàn bá fẹ́ fún fisa ọ̀nbẹ kúlọ̀ nǹkan mẹ́mẹ́ wọ́n á béèrè òbẹ̀ tó fẹ́ wọlé ọkùnrin tó fẹ́ mú wọlé bóòlù tó kàn kù sí wọ́n á ṣèyàwó ẹ̀ ní àbí ìyẹn abɔmɛ abakuro ndé ndé wa bɛtɛ fi dama pé ahu broda yẹn ni àwọn tí wọn jẹ jet àti àwọn tí wọn jẹ bọọdù máa wà ní pé bọọdà rẹ ni bọọdà jágbá ni bọọdà ní Islam irú tó ṣẹlẹ̀ lásìkò Ibrahim pẹ̀lú ọba tó fẹ́ gbà yàwó ẹ̀ tó ní tani tó ní bọ́ọ̀tì ìyàwó tó ní sista mi ni kí sista rẹ ìyẹn sista inú ọlọ́run ìmọ̀ ọmọ àdìgbé rẹ́mọ̀kùnmá ó ṣàlàyé pé tá a bá rí pẹ̀tọ̀ amina tá a bá rí nǹkan tó fọkàn balẹ̀ obìnrin lè bá wọn lọ sí ààjì tí ẹbí rẹ̀ tẹ́lẹ̀ lọ. ìgbàgbọ́ bá ti fọkàn balẹ̀ iná ni wọ́n gbé sí lábẹ́rẹ́ pélé nínà tí wọ́n fi mú tí olùgbé ọkùnrin ló mú obìnrin wọlé ọkùnrin kan wọ́n gba ọkùnrin kan kó mú obìnrin mẹ́rin wọlé ìyẹn ni wọ́n á sì inú lé ní dáńgbèlá lára mi ní ìmọ̀ lọ́nà. wọ́n ní mú wọlé ni o. ká máa jọ wá káàkiri mọ́kà kẹ́ máa jọ káàkiri mọ́dínà kẹjọ máa jẹ máa sùn láfi gbọ́ kọ́ lọ́kọ́ nígbà ìyàwó ìyàwó ká sọ̀rọ̀ fún yẹn o ẹsẹ̀ wọ̀rọ̀ wọn níyẹn o ẹsẹ̀ ńlá ni kọ́kàn mú ìwọlé ní kùtù bẹ́ẹ̀ lọ àbí ọlọ́run bá ìdíkọ́lá wọn adábẹ́ lọ sáàjì náà wọ́n sàṣẹ lọ́rọ̀ fún wọn àwọn tí wọ́n ti lọ tí wọ́n wà lọ́n ọlọ́run bá jẹ́ wọlé dáadáa àwọn adáàdì kò lè kùtù ìkàlẹ̀ lọ dáadáa gbogbo àwọn àdá àwọn àti ìlọrin tá a fẹ́ lọ fún wa àwọn adáàdì wà lọ́dún bẹ́ẹ̀ lọ́dún bẹ́ẹ̀